وبارك على محمد وعلى آل بيت الله أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته لاتي bi bí oṣù márùn-ún sẹ́yìn bá ń ṣe ń kó nínú àwọn àkíyèsí lórí òfin ọba adẹ́dàá subhanahu wa ta'ala kan bẹ́ẹ̀ ni à ń kó sínú omi a kó nínú Rajab tó jẹ́ oṣù ọ̀wọ̀ a bọ́ sínú Sha'ban àmọ́ tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wasallam tó sọ lórí rẹ̀ akó nínú Sha'ban àbọ̀ sínú Ramadan bá a ṣe parí Ramadan látàn látún kó sínú àwọn oṣù hajj torí oṣù hajj bẹ̀rẹ̀ láti inú Shawwal tá a tó tún jẹ́ oṣù ọ̀wọ̀ míì tá a tún fi bọ́ sínú zulhijja mi inshallah a tún bẹ̀rẹ̀ ọdún náà pẹ̀lú oṣù muharram làṣẹ ọbọdíyà pọ̀ ìyẹn ìmú ìjẹ́ ẹrú fún ọba adẹ́dàá Allah subhanahu wa ó pọ̀ nínú gbogbo àwọn àsìkò yìí tó jẹ́ pé a gbọ́dọ̀ ronú jinlẹ̀ lórí rẹ̀ kí oríire àwọn àsìkò náà kó má bàa fòwárò awọlù ṣe ní tí a gbọ́dọ̀ ṣèlàkà ilẹ̀ lórí ní orí gbogbo àwọn àsìkò yìí ó ní at wa inqiyad li awamirillah subhanahu wa ta'ala ìjọ́ jùsẹ̀ àti tẹ̀lé àṣẹ ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tó dẹ̀ jẹ́ yí pé kò lè ṣeé ṣe fún ẹ̀dá kí ó jẹ́ tí ọlọ́run ọba wà á fi fún ní ẹ̀san rẹ̀ àfi tí nǹkan méjì tó bá pẹ̀lú ẹ̀ kí ni àkọ́kọ́ ikhlasu níyà níta ń ṣe yìí à ń ṣe ni láti fi wójú rẹ̀ ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala nìkan ikhlas ìdáwọ́ lójú méjì ni ikhlas Allah subhanahu wa ta'ala bil ibada wa ikhlas nabiyina sallallahu alayhi wa alihi wa sallam bil mutaba'a àti ìfi òjíṣẹ́ náà sallallahu alayhi wa ṣe ìṣiṣẹ́ ń tẹ̀lé ní gbogbo tí a bá lè à ń ṣe nítorí tọba adẹ́dà Allah kí ni ẹ̀kọ́ kẹta ẹ̀kọ́ kẹta ni istihdar yawm al-qiyama ìmá jẹ́ kí ẹ̀rí ọkàn máa jẹ́ wa ń gbogbo ìgbà wípé ọjà yìí ń bọ̀ wá tú àálọ̀ jábọ̀ ńjọ́ kan kí là á fi jábọ̀ eléyìí náà ni ó bí ẹ̀kẹrin ó ní kí ni ẹ̀kẹrin ọ̀hún iqbal li ta'ati Allah ìmá ṣe ìdojúkọ nínú gbogbo tí wọ́n bá ṣe pé kéèyàn tẹ̀lé òfin ọlọ́run bàbá adẹ́dà subhanahu wa ta'ala láì ṣe kí ni láì fi àwọn àsìkò láì fi ṣòfò ìgbáradì ìkóraró dáadáa lórí ẹ̀ bí àwọn ẹni rẹ̀ tó kọjá bó ṣiṣẹ́ sí ọ ṣiṣẹ́ masalan òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wa sallam wọ́n béèrè lọ́wọ́ sayyidina bilal radiyallahu anhu wípé ìgbà tí wọ́n jibril conduct me alayhi salam ráńdù ọgbà àlìjánà mo ń gbúrò ẹsẹ̀ mo wá béèrè kí ni ẹsẹ ta ni mo ń gbúrò rẹ̀ ó sọ fún mi pé ẹsẹ̀ rẹ̀ Bilal ni kí ni tó máa ń ṣe Bilal radiyallahu anhu ó ní mi rí nǹkan tí mo máa ń ṣe ju wípé gbogbo ìgbà tí. mo bá ti ní bùkátà sí kí n ṣàlùwàlá màá yan ó kéré jù rákà méjì màá yan ètò bá rọ̀ mí lọ́rùn nínú àwọn nàwáfíl ó ní gbogbo ìgbà eléyìí làṣẹ ó ó béèrè fún asmu kéèyàn ní ìdíra ìkóraró ìmú ọkàn lérí òfin ọlọ́run ọba nínú ẹgbà wa mi ó sọ wípé kò sí ìgbà tí mo pèrun kó tó di wípé agbérun yẹn dúró màá múná fìlà àràkà méjì wá. sayyidatuna aisha radiyallahu anha radiya ó ní sọlátù duha Raka mẹ́jọ mi kèé já létí níjojúmọ́. àtàrò sahi. rákà mẹ́jọ mi ò kì í já létí níjojúmọ́ àṣẹ eléyìí ó ní bùkátà sí azmu ẹ̀yìn wípé kí wọ́n wá resolute lórí ìtẹ̀ǹpẹ̀lẹ̀ mọ́ ìmú òfin ọlọ́run ọba ṣe kìí ṣe wípé ká ṣe díẹ̀ ká jùlẹ̀ díẹ̀ ká ṣe díẹ̀ ká jùlẹ̀ díẹ̀ ìdúró déédéé lórí òfin ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala torí àìdúró déédéé àṣetán máa ń rápálá wọbẹ̀ tí ó dẹ̀ jẹ́ wípé gbogbo nǹkan téèyàn ti ń kó bọ̀ ó lè tara rẹ̀ bì wó ní òjíṣẹ́ ńlá Allah subhanahu wa ta'ala ló fi pé àkíyèsí wá sí amúwá arábìnrin kan wà nílùú Maka ìlú alápọ̀nlé ìlú Maka ó máa ṣọ́ ohun gan-an tá a bá hun ṣọtán ṣebí ká lò tàbí ká tà ní ṣùgbọ́n tó bá hun tán bó ṣe máa ṣọ́ hun tó yóò wá bẹ̀rẹ̀ sí máa tú palẹ̀. Allah subhanahu kí ni eléyìí fi yé wa ó fi hàn wípé ọpọlọ rẹ̀ kò ṣe kí ni kò pé Allah subhanahu wa ta'ala wá ń pè àkíyèsí wa sí wala takunu naqadat ghazlaha min ba'di quwwatin ankatha ẹ má ṣe dàbí ọmọbìnrin yẹn o ọmọbìnrin tó jẹ́ pé nígbà tó hun aṣọ tán instead tá a fi lò ó tí fi wúlò fún wa òun paladi palẹ̀ ni ìyìn ti dúró déédéé lórí esi ọlọ́run ọba tán kàmá tí ẹ má di ẹni tó jẹ́ wípé yóò wá kẹ̀rẹ̀ ara ẹ̀rín yín bọ́ Si tó fi jẹ́ wípé gbogbo dáadáa tẹ́ǹtì wọn ń ṣe bọ̀ yóò wá bí o. tó ń túmọ̀ sí pé kí ni al-istiqama li awamirillah ìdúró ṣinṣin ìdúró déédéé ní gbogbo ìgbà ó pàtàkì lórí gbogbo ẹni tí ó bá láwọn ń ṣègbìyànjú pé kí ọba adẹ́dàá gbà wọn lẹ́rú ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ kíámà. táwọn èèyàn bá ń wò pé ah ó pọ̀ jù ẹ jẹ́ kó wọn wípé marking scheme sí lọ́wọ́ wọn o ọwọ́ ọba adẹ́dà ló wà torí um, tí à ń ṣe àmì um, tí ọmọ rẹ̀ pàdé ń so ló fi pàtàkì ní gbogbo ìgbà kí olùgbìyànjú kọ́ máa dáwọ́rà dàmárà èyí ò ní pé kọ́ máa Ah, ìkẹrẹ ìkọlẹ kó báwọn ní gbogbo gbà kí ọba adẹ́dà kọ́mọ́sà kó aró lórí rẹ̀ eléyìí ó ní bùkátà sí àdúrà náà ló fi jẹ́ pé nínú àdúrà tí Allah subhanahu wa ta'ala tọkọ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam náà ni rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahma innaka antal wahhab má jẹ́ kí ọkàn wa o má jẹ́ kó yẹ̀ o lẹ́yìn ìgbà tí o ti fi wá mọ̀nà tán wá sí gàgà ìkẹ́ rẹ̀ bọ̀ wá eléyìí pàtàkì ní gbogbo wa kí ẹ máa kún fún dọ́à òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa alihi wa sahbihi wa inú dọ́à tó máa ń ṣe náà ni pé Rabbana Allahumma ya muqallibal qulub thabbit qalbi ala wọ́n bá dẹ́dà bá tó pé ìmọ̀ yí ọkàn ẹ̀dá ní bọ́ bá ṣe wù ni fi ọkàn tèmi rinlẹ̀ lójú ẹ̀sìn rẹ̀ eléyìí pàtàkì fún wa ní gbogbo ìgbà tí máa ń jẹ́ kí eléyìí ó rinlẹ̀ fún ẹ̀dá bíi tọ́lbìlẹ̀ eléyìí sí kéèyàn má kẹ̀rẹ̀ láti máa wá ìmọ̀ ní gbogbo ìmọ̀ lórí pé báwo ni ìyá ọlọ́run ọba ò ṣe ní jẹun ní gbangba ọjọ́ gbendel kíámù ilmu nafe nígbà tí a bá wá wá ìmọ̀ yìí tán ìmọ̀ lò ó láti fi wojú rí ọlọ́run ọba nìkan kì í ṣe wípé láti fi lọ́ǹṣì ara wa tàbí pé àwa náà fẹ́ jẹ́ star eléyìí pàtàkì ní gbogbo ìgbà lópin ìgbà tí à ń bá ti ń ṣe léyìí a wà máa kún fún ọ̀pọ̀lọpọ̀ istighfar ìmọ̀ abẹ́lọ́hún ọba yìí pé ibi tá a bá kù sí nígbà tá à ń gbé àwọn ẹsẹ̀ yìí kọ́lọ́hún ọba má ṣàforí jìn wá tọ̀dọ̀ òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam tí ó fi kọ́ wa nínú tó fi kọ́ wa jù náà nìyẹn kí a má gbójú léṣẹ́ wa ká máa gbára lé ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala pẹ̀lú kí ni pẹ̀lú tawba àti kasratil istighfar àti iqbal ila ta'atillah kí ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala tó fún wa rúre torí ríru ẹni kí ẹ jẹ́ mùsùlùmí ẹni tí ọba jẹ́ tí bá ṣe mùsùlùmí gẹ́gẹ́ bá ṣe máa ń san gbogbo gbà ó ti pọ̀ fún ó ti rò fún kó kàn kú kó gúnlẹ̀ sẹ́gun tí ò fọlọ́kù ọba tó ṣe wá ní mùsùlùmí à ń bẹ̀ kó jẹ́ ká tán lérí Islam kó wá jí wa pẹ̀lú àwọn tí wọ́n mú islam wá jábọ̀ kó má dáṣẹ́ wa lò aláyà akíwaku ah, àṣekù ọdún adẹ̀kú akíwaku ìmúra omi ibi tí a bá kù sí ní ètò ti kọjá kọ́lọ́hún fún wa ní agbára àti túnṣe ní ètí ń bọ̀ kí ọ̀rọ̀ wa máa jẹ́ ọ̀tún ọ̀tún níwájú ọba adẹ́dà kò sí bá a ṣe lè rí eléyìí ṣe àyàfi pẹ̀lú ìrànlọ́wọ́ rẹ̀ kí ọlọ́run ọba mọ́sá àgbà ṣe fún wa kó máa fi òdodo hàn gẹ́gẹ́ bí òdodo ní gbogbo ìgbà kó fún wa ní agbára àti kó fi tí ì ṣe òdodo hàn wá ní gbogbo ìgbà ní bùtùlù àti irọ́ kó fún wa ní agbára àti sákúrò nídìí rẹ̀. Naam. يا أبا خديجة ماذا عندك من السؤالات السلام عليكم سلام وعليكم السلام ورحمة الله وبركاته نعم. so, جزاك الله خير سلام وانت نعم با آه، حاجة نوني نعم، نعم، عبادة آمين نعم أواتي أواني بيري so أونك إن شاء الله number one two three four okay five six seven 8, 9, 10. السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله وبركاته مغفرته. يا شيخ. Awake. Please, if one has a, um, a blood sister who has apostated mm. and she's marrying, what um, married to um, an apostated person or a Muslim person? She's marrying to a Christian now. I do. Now what what can one do? Or does one has have any role to play? Yes. One of the things one should do is to carry the battle to the main person himself because the woman is mudaf ilay. Uh, but uh, uh, mudaf is mudaf, she's mudaf and uh, the woman, the husband is mudaf ilay. To face the husband himself. What is Christianity? Is there any need for anything like that again with the Bi'tha of Muhammad sallallahu alaihi wasallam, Is there anywhere where Jesus Christ sallallahu alaihi wasallam says that he has brought anything called Christianity? you know, it will require you to sit down and learn what is the basis of the Christianity itself. Uh, such that, inshallah, the man uh, he will have crisis, spiritual crisis in his soul as regard that faith that will make him have you know, any look for any opportunity to look for out, a way out. One of uh, a very prominent person in this in Lagos state, a prominent Muslim, ha, was tested with that kind of calamity. Is beloved sister and daughter who happened to be in the university, UNILAG, saw a Christian who happened to be a worker for the father, a very diligent worker for the father. And uh, because of the attitude of many parents as regard the upbringing of the kids, because if you check this very well, everything will go back to the parents, the way they handle issues from the beginning. So, moral relationship developed between her and this uh, worker, employee of employer, employee of the of the father. It resulted in marriage. The girl said no. He, she went away with this man. Uh, but uh, some brothers felt that no, the, this is a big test. They were challenging him. What was the basis of his faith? In the end, he voiced out that if he himself, you just going to churches, it's not because he believe in it. Then the brother asked him, well, then why do you waste your time for something in the hereafter you will not have any gain from. He said, let's leave that. That's how they hung the issue. Then he, he had some problem, crisis. And uh, the a brother told him that, you see, this your crisis is very is easy to is very easy to manage. You say, what do you mean by that? I say, well, if you can wake up in the night, observe some nawafil, inshallah, the problem will be solved. But you are not a Muslim. He said, what does it entail? He said, let me test it. I will become a Muslim and uh, try and do what you asked me to do. That's what happened. He became a Muslim. He did tahajjud for about a week or so, and uh, it was as if that was what put the problem there. The problem was solved. Then he made a statement. Ah! Kí làwọn to mess up around. That is what, what is the problem of the Muslims? They have so many instruments like this and they're wasting their time. He became a Muslim. In fact, then I told, when I was told, I said they should, the father should now, to make you know that it's not hearsay, it is, yeah, it's not khabar mu'an'an, yani muttasil. You know, I, it's something I became involved in. I told the father, that, look, let us renew the marriage now because the two of them are Muslim, and uh, you know, so that we'll be able to seize the opportunity to make some dawah. That's what happened. Six months after, the man died as a Muslim. So he was very lucky. So it's not over until it's over. As a Talib al-Ilim, a Da'iyah, you don't you don't just regard that, ah, no. You will do hijrah if hijrah is useful. You will take the word to them directly if you have to. Some of them are very senseless or uh, unmanageable. But you know, you have to, you don't have to relent in your effort. You have to be very, you have to make conscious and concerted effort and uh, to win not only her back now, but to win them back to the fold of Islam. It's very important. And may Allah make it easy. It's not, it's not, it's not something you do with little effort. It's with much effort. It may take some few years, but you don't have to relent. Hmm. You Don't have to relent. Hmm. May Allah make it easy. Hmm. I have one other question, sir. Now, um, in a community whereby they have something they call Eh, they they have a ceremony. They have they, it comes up every year within the Muslim community to raise money for the mosque. But some people believe it's maulid. Some says no, it's not maulid. It's just uh, a, a, means of raising money. Can one participate in such? No, there, sh- there should be categorical definition of what they are doing, because the Muslim have to be clear what he is getting involved in. You know, is it mortgage? Is it, uh, is it fundraising? Uh, and how do we go about it? it? Must it have to be yearly or it has to be periodical? You know, we have to be very categorical about that. Uh, so that because a Muslim doesn't just get involved in anything, a Muslim has to be very clear on what he's getting involved in. It's very important. Hmm. Barakallahu Assalamu alaikum wa Wa alaikum assalam. ọjọ́ id náà òjò rọ̀ náà kò jẹ́ kí aráyè jáde kírun náà so ǹjẹ́ a lè kó àwọn ara lè wa jọ àbáwọn mọ́ wa pé kí a nínú mọ́ṣáláṣí wa ẹlẹ́ẹ̀kejì pé. Ah, kó kálukú kírun lé because ìdí ọ̀sẹ̀ oníjúmọ́ tàbí wákàtí kò dandan ju irun wákàtí márùn lọ sọ lọ. tí òjò bá ń rọ̀ tí wọ́n bá pèrún wákàtí márùn kí ni wọ́n ní kí mọ́ ẹ́dínà ó fi kún sọ́lù fi bóyó ti kún sọ́lù bí fi bí ti kún amúrò bá sì ti àkè má jẹ́ aláàlá ọlẹ́kùn fi dín ní min haraj ọlọ́run ọba òfin nira fún wa nínú ẹ̀sìn. ká kí kó ní kálukú kí tiẹ̀ lọ́tọ̀. kó kí tiẹ̀ lọ́tọ̀ ká mọ̀ wá kírètì bídà kálukú yanáfúlà rẹ̀ ń lé ẹ̀sàkùnlá kẹrẹ àwọn torí mú òbí sí i. wọ́n yẹn náà fúlà àwọn lé kán lè jẹra wọn kán pẹran wọn lé kí wọ́n jẹra wọn. wà á lè fún sọ́lá tó. náà. náà. ní eid ní eid eid ò ní tahiyatul masjid náà gbogbo àti àbá ti wọ masjid ẹ̀yin ó ṣe tahiyatul masjid ọ̀ràn yẹn ni because ẹni ilé tíyàn bá fẹ́ wọ̀ èèyàn gbọ́dọ̀ sálámà sí nílé tahiyatul masjid ni sálámà sí ọba tó ní masjid ní Allah subhanahu wa ta'ala ọ̀ràn yẹn ní tahiyatul masjid. naam yàtọ̀ lábẹ́ yìí. ṣé ó pọn dandan kí a rí ìmáàmù kó pa ẹran kí a tó lọlé lọ pa ẹran tiwa àbí. qawlani indal ulama ọ̀rọ̀ méjì ni lọ́dọ̀ àwọn àfa táwọn àfa sọ ni pé tásìkò yẹn bá ti tó àsìkò ìpẹran bá ti tó àti lè pẹran bó tó bá jẹ́ pé masjid eh, ìlú ni tó jẹ́ pé wọ́n kí ìdì ká de imam kò pẹran náà ká tó ló fi jẹ́ wípé oko jíjù alálàájì ó ń lọ dún alálàájì wọ́n kọ́kọ́ gbọ́dọ̀ jùkò kí wọ́n tó pẹran náà fi sọ wípé kí wọ́n mú sùúrù fún wọn kí wọ́n jùkò náà ká kírun àwọn tí wọn ò sí ní hajj kan tó kí wọn. Hmm, hmm. lórí ìró táwọn obìnrin máa ń ró nílẹ̀ yorùbá ohun tá a mọ̀ ni pé apá òsì làwọn obìnrin máa ń rorò sí. tábà wá rí àdèmọ̀ pé ká ṣe nǹkan lọ́wọ́ ọ̀tún nínú islam ló dá ló ló rẹ̀. kí obìnrin mùsùlùmí ó ró tiẹ̀ sápọ̀ tù bó ṣe jẹ́ pé aago tiwa á gbé sápọ̀ tù torí wọ́n ẹni tó bá fẹ́ tó bá ro sápọ̀ tún ìrọ̀lẹ́ àìkọ́ máa ń tu sí nǹkan mi kọ́kọ́ máa ṣe ìyẹn fẹ́ kọ́ máa gbé àwọn obìnrin wa gan mọ̀ bóyá a lè ro sápa ọkọ òsì yẹn lọ ti compulsive fún. ọlọ́run tó dẹ́dà ló lòfin rẹ̀ nígbà tó kọ́lọ́run tó dá ọ̀dẹ̀ sọ pé káró sápò òsì tó dẹ̀ ti sọ fún wa látara bíyìíta Muhammad sallallahu alayhi wa sallam ó ní pé tẹ̀yà múnú ìyẹn yí pé ká máa ṣe nǹkan lọ́tún lọ́tún ó lórí eré wá wà tó bá jẹ́ nǹkan ẹ̀ṣọ́ tí ì ṣe nǹkan ìmú ẹ̀gbìn kúrò tó bá yẹ pé ìmú ẹ̀gbìn kúrò nìyí apá àlàáfíà ni a máa lò ìyẹn òsì ń ló fà á tí ectilaf tó wá lórí orin rírin yẹn pákó ṣé ọ̀tún ni ká lò ní àbí ọwọ́ àlàáfíà ni ká lò ah, imaamu nawawi rahimahullah rahmatawasiya wọ́n hold the position wípé ńgbà tó jẹ́ pé gbogbo nǹkan òjíṣẹ́ náà sallallahu alaihi ọ̀tún ọ̀tún ni ká ọ̀tún atlaqa adelid but sheikh islam ibn Taymiyyah ni rárá ìdọ̀tí la fẹ́ mú kúrò òsì ló máa fi mú dọ̀tí kúrò so òsì la máa lò so ètò fẹsẹ̀ múlẹ̀ tó wà rájẹ̀ òun náà ní pété àbárin pákó ọwọ́ òsì la lò torí pé a fẹ́ mú ìdẹ̀gbin ìdọ̀tí kúrò ní. Number three na mike da wani insha assalamu alaikum wa alaikum assalam tala wakatu naam èèyàn kan béèrè ìbéèrè kan lọ́wọ́ mi ni pé kí ni reason tí ọfin ní kí ẹni tó bá fẹ́ pẹran kó má gé ìkọ́nú ẹ̀ pé kó jẹ́ máa fa irun abẹ́ nígbà tí mẹ́wàá gbẹ̀yìn bá ti bẹ̀rẹ̀ so mi ṣáà tọ́lá ṣàlàyé basic nípa reason yẹn mo lè má mọ̀ ah. but i mean pé ah, reason ṣe. but nọ́ọ̀sù wà lórí rẹ̀. ẹ nọ́ọ̀sù nọ́ọ̀sù yẹn mo fẹ́ láti clarify ah, fún. nọ́ọ̀sù reason yẹn mọ̀ sọ. ẹhẹn ok ah, now. purification yẹn á fi wà total. irun kọ̀ọ̀kan tí wọ́n gé lọ́lọ́run bó fi ṣe ìdáríjì ẹ̀ṣẹ̀ fún ẹ̀dá gbogbo ẹ̀ wà ń bẹ̀ ẹ̀ náà inṣàlá. sáwọn alekun sa. wa aleykum salaam tí wàá kàtó. ọlọ́run kó bá alekun dáadáa lórí yín sa. àti wọn náà àti gbogbo kí ẹ ṣàlàyé fún wa ni because uh, for instance ní country tawai. àwọn agency government bíi custom Eh, tán ṣàn lo uniform general FRSC ṣé mùsùlùmí lè ṣiṣẹ́ nínú àwọn kí ni opinion yín sà. ṣé ọba ní eh, fi da Islam rẹ sójà kankan. tí ọba ní da Islam rẹ nù tí Islam rẹ ṣì máa wà intact pẹ̀lú rẹ. fọlẹ́ afa yìí fẹ́ ọlọ́run fẹ́ na wàhálà ọ sàn kankan. Um, ẹ jọ̀ọ́ mo fẹ́ bèrè nígbà tẹ́ ṣàlàyé pé ká máa ṣe nǹkan sí ọ̀tún ọ̀tún mo wá rántí pé um, tá a bá fẹ́ gbé ram tá a bá fẹ́ so ó dà pé mo gbọ́ wọ́n ní ká so sí ẹ̀gbẹ́ àlàáfíà mi ò mọ bó ṣe correct. rárá tá a bá fẹ́ ṣe. Ehm, tá a bá fẹ́ ṣe tawaf a ṣe ìtìbà a yọ apá ọ̀tún lẹ̀ wọ́n sọ pé ká yọ apá òsì lẹ̀. ṣe ok tá a bá yọ ọ lẹ̀ pé níbo ni ká so sí ọ̀tún nọ́ọ̀sù kan ọ̀sọ́ yìí pé ká so síbi gangan the important thing pé ká cover apá méjèèjì ṣó ti yé. Uh, and, sáwọn wàlúkàn sọlátọ. e kí a máa fi ohun tá a fi máa ń ka quran. naam. quran. ohun tá a fi ń ka quran kọ́ jẹ́ ohun àrò ohun àrò èyí ohun àrò ni ohun tó jẹ́ wípé ó dùn but kì í ṣe entertainment kì í dẹ̀ ṣe tẹ̀fẹ̀ ẹni tó bá ń gbọ́ á fẹ́ pa tó ń ṣe tì láti gbọ́ ìyẹn ló run àrò tó jíṣẹ́ náà sàásìlà sọ yìí pé ká fi ka Quran kì í ṣe wípé ká wá mú ilé orin bí wọ́n ṣe ń kọrin nísìn ká wá máa lánàá ilé orin mọ́síkà kínní láti fi kọ Quran la. Dani. Hmm. sáwọn àìsàn èèyàn kan fún mi ní application kan nípa forty hadith imam nawawi so bọ́jú wa ó ní english arabic àti translation gbà tó wá ń ka arabic yẹn ó wá ń ohun tó fi ń kà bí pé ó fi ń ka bí pé ó ka quran ni as in just like pé ẹ tí ó bá sọ fún yàn pé hadith ló ń ka quran lè máa ọ̀bẹ ń ka so mo fẹ́ bẹ́ẹ̀ pé ṣé ó wà loud kí wọ́n máa ka nǹkan bẹ́ẹ̀ hadith tàbí nǹkan míì pẹ̀lú nígbé yàn ka Quran tẹ́ńpé tẹ̀jú gbogbo ẹ̀ àti gbogbo kíní ló ń yọ ẹ máa wọ̀ bí á Quran lẹ́nu yẹn ń ka. mímọ ó yẹ káwọn kan ní lọ́wọ́. pọ̀ jù náà ọkọ wà mutawasit bọ̀dé lè ti pọ̀ jù. Eh, with the number. Assalamu alaikum. Wa alaikum salaam tó. bí ti fẹ́ nípa obìnrin. naam. naam gẹ́gẹ́ bí ti sọ wọ́n ní pé tí ọkùnrin àti obìnrin bá fẹ́ràn tó bá ṣe pé lẹ́yìn tó bá fẹ́ràn ayé tán tán méjì bá kún ní mùsùlùmí bí tó bá jọ́ mi gàkíyàmù máa tún padà meet gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. Hmm. naam màá fẹ́ bẹ̀rẹ̀ ká ní pé ọkàn yẹn ṣíwájú ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ni. tó wá ṣe pé ọmọ méjì ọdẹ nífẹ̀ẹ́ hàn síwájú kí ọkùnrin yẹn tó kú. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n nígbà tó ọkùnrin yẹn kú ìyàwó yẹn padà lọ fẹ́ ẹlòmíì. bẹ́ẹ̀ni. ṣé tó bá di ijọ́ mi gàdú kí á mọ̀ sí ọ̀dọ̀ ọkọ ẹ̀ àkọ́kọ́ yẹn ló máa fẹ́ àbí ọkọ ẹ̀ kejì. ọkọ gbẹ̀yìn. sọ́ọ̀nù. ìbéèrè tèmi ni pé àfa àtẹ́kùn. tó bá fẹ́ kóra ró wípé kóun fi wà pẹ̀lú ọkọ ó lẹ́sìn ó níwà ó jẹ́yàn rẹ̀ tó tán rẹ̀ fanima but kì í wá ṣe wípé kó wá sọ pé òun fẹ́ kóra ní ìtọ́jẹ́ pé fìtínà ó ṣẹlẹ̀ sóun náà ṣọtí yé báyìí nìsín situation tá a wà situation ni wípé obìnrin tó jẹ́ ọ̀dọ́ tí ọkọ kú fún ó lè má jọ̀dọ̀ gan tí ò bá ní ọkọ fìtínà kún agbègbè tó ń tó ti bẹ́tà fún jù náà ni pé kó ṣe kó lọ́kọ mi Allah subhanahu wa ta'ala irú òjíṣẹ́ náà sọ̀rọ̀ nìkan ni àrí so ti ọkọ yẹn náà ọkọ tuntun ó lè níbi tí onígbìyànjú sí tó fi máa bẹ́tà ẹni tó ti jáde láyé so ìgbìyànjú ni yóò máa ṣe lórí bí ọkọ bí ó ṣe ṣègbìyànjú lórí ìyàwó bẹ́ẹ̀ náà ló pọn dandan kí obìnrin kó ṣe ìgbìyànjú lórí ọkọ rẹ̀ níbi wọn ṣe dúró déédéé pẹ̀lú ọlọ́run ọba àti títẹ̀lé òfin sunna òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam àwọn méjèèjì ọ̀gbọ́dọ̀ gbára wọn láàyè pé kí ṣètánì orí ààyè lágbègbè wọn láti fi da ẹ̀sìn anybody rú nínú àwọn méjèèjì lọ́lọ́run ọkùnrin ló ní pàṣán lọ́wọ́ láti lò pé obìnrin padà so but àwọn méjèèjì gbọ́dọ̀ ràn wá lọ́wọ́ ni wa kadhalika ja'alna ba'dakum li ba'd fitna atasbirun náà wa alaykum salaam. barakallahu fik naam ohun generally tí ó arrest attention tí wọ́n fi mọ̀ yí pé ntànkà kìí ṣe ordinary unnecessary. necessary tí ó kàn ní jẹ́ nígbà míì tí wọ́n ń sọ yẹn jú but bí wọ́n ṣe ń gbé kalẹ̀ kò jẹ́ kí etí gan ó látara wípé ìmọ̀ kọ́ máa jìtá tàbí kọ́ máa pe ọ̀rọ̀ dáadáa so ntàǹfẹ́ ni pé kọ́rọ̀ jáde geere kó jáde dáadáa kọ́dẹ̀ jáde níjáde tó yẹ pé kíkà wọn àwọn tí wọ́n bá wà lágbègbè wọ́n fẹ́ listen sí bí kò wá ṣe pé kàkà bá ń ṣe pàǹkà Quran n ta túmọ̀ sí náà wọ́n tún. ìbéèrè ìbéèrè tèmi ni pé àfáà tó yẹ pé ó nígbìyànjú tí gbogbo adé mọ̀ pé onígbìyànjú ni so akọ̀ rí pé ó kọ̀ change àwọn nǹkan tó ṣe gbogbo gbìyànjú ẹ̀ kọ́. ó change síbó ó change kò ṣe súnà mọ́ tẹ́lẹ̀ ó jò ṣá. ó jò náà. so kò ṣe súnà tẹ́lẹ̀ mọ́ so kí ni ìgbẹ́jú àwa tajẹ́ mùsùlùmí. a gbọ́dọ̀ fi àmọ́ gbákùrùkùtì a a a sì gàgà bò ó wípé kó má bàa jò kó bó ṣe máa kún padà a ṣègbìyànjú bó ṣe máa kún padà ẹyẹn tó ń gbìyànjú ni bọ́tà ṣètàn tìráyè rápálá sí ní ọ̀dọ̀ wọ́n wá ń jó táyà rẹ̀ so bá ṣe lé àṣetá ń jìnnà sí kí táyà yẹn ó ṣe é fẹ́ padà lágbọ́dọ̀ ṣe kò sẹ́ni tí kò lè ṣẹlẹ̀ sí ló fi jẹ́ pé istiqama yẹn pàtàkì àkọ́kọ́ àdúà a máa bẹ lọ́wọ́ bá fún ní sojúdo wa tí ò ní tí ò yẹ ṣe pé òun gan máa torí ẹ àdúrà tá a ṣe fọ́ọ̀mà ni làkejì lẹ́yìn ọlọ́run ọba dẹ́ta Allah subhanahu wa ta'ala tètè máa ń gbà àwa ní jìnnà sóun gan gbogbo àwọn responsibilities tá a mọ̀ yìí pé wọ́n ń gbé fún un tẹ́lẹ̀ tó ń bí ìgbìyànjú yẹn á tù ọmọ kò sí lọ́dọ̀ á máa pàkíyèsí ẹ̀sìn wọ́n tún bá wọn bá pè sí program láti wá sọ àwọn ọ̀rọ̀ lórí nǹkan kan tó lè yẹ pé ó ọlọ́run fi àmọ́nà yẹn sí lọ́dọ̀ bọ̀tò òun ló fẹ́ jàǹbá àmọ́nà alátara bẹ́ẹ̀ ọpọlọ rẹ̀ ó ṣì padà lọ́mọ yìí pé ọmọ ò ṣe bí ẹrú so gbogbo àwọn gbìyànjú tá a gbọ́dọ̀ ṣe sí a gbọ́dọ̀ a yẹnu ìyẹn pàtàkì a yẹnu bọ́ bá na pé ni a gbọ́dọ̀ ṣe monakashat pẹ̀lú ọ pàtàkì bọ́t kì í ṣe pé ká yẹnu yí pé ti bá ká wá ṣe basis ká máa fi sọ ká tí ò lè sí tí ò lè sí. sáà mm-hmm. ah, aláàkọ bí kéèyàn kọ ìwé. dàbí bóyá kó ṣe kíṣẹ́tì kan jáde náà kó ṣe cd kan jáde náà tó bá fẹ́ launch ẹ̀ kí ni ṣẹ̀rẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ rẹ̀. àmọ́ tí ń jẹ́ launching. náà àmọ́ tí ń jẹ́ launching. náà n ta mọ̀ ni wípé ẹni tó fẹ́ kọ̀ nǹkan yọ kọ́ torí gbogbo ń tà kọ́ á wà dúró níwájú ọba adẹ́dà láti rojọ́ rẹ̀ níjọ́ gbẹ̀ndàríkì àmọ́ ẹni tó dẹ̀ ń kọ̀wé bí ìgbà tó ń gbé ọpọlọ rẹ̀ sínú àwo ni wípé bí mo ṣe rí rèé o hmm. so ló fi jẹ́ pé ó gbọ́dọ̀ ṣe ìgbìyànjú kó make sure wípé n tó nǹkan òdodo ni hmm. ló fi jẹ́ pé Islam ò gbà ká máa kọ folklore àròsọ ọ̀rọ̀ tí ò ṣẹlẹ̀ lọ́lọ́wọ́n bá fi sọ pé mákànnì hadithan yuftara hmm. so Kùránì yìí o kìí ṣe àròsọ ọ̀rọ̀ ni o tọrọ àròsọ ọ̀rọ̀ sí nínú ọ̀rọ̀ mùsùlùmí o ìtàn ni tó jẹ́ pé ó ṣẹlẹ̀ nítorí dẹ̀ yìí àwọn tó ṣẹlẹ̀ sí wà kátìrà rẹ̀ kẹ́kọ̀ọ́ ní Islam fẹ́ ni so téèyàn bá tó bá yẹ pé ó ṣe ìwé láti fi tà á láti mọ́sálẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ ni tí ó jẹ́ mbẹ̀ bọ́dí fún àwọn launch àárí àgbọ́ pé àwọn afẹ́ ni èrè kan wọ́n ń lọ́ǹchì ìwé àbí wọ́n ń lọ́ǹchì kásẹ̀tì tó ó ti di wípé afẹ́fi tájà nu eh, tó dẹ̀ pé ó léwu. Eh, so ẹlẹ́ẹ̀kejì so ọkùnrin kan ó ti pa ìyàwó ẹ̀ tì ó ti tó bí ó ti over four months ń sìn. so wọ́n sọ pé òun máa gba ilé fún un. so wọ́n sọ pé. ó pàtì pẹ̀lú àníyàn pé òun ò fẹ́ máa àbí wọ́n jà àbí wọ́n kàn sá pati. ẹ ìjà wà láàrin wọn ìjà yẹn ti pẹ́ tó tíjà bá wà tó fi pati tó bá ti ń lo oṣù mẹ́rin. ó ti over four months. tó bá ti ń lo oṣù mẹ́rin koran hmm. ní ká pè jókòó kí ló fẹ́ ṣe ń bẹ̀ ṣé tọ́láàkì ló fẹ́ ṣe ni àbọ̀ fẹ́ pè padà tó bá ṣe pé tọ́láàkì ni kọ́ tọ́láàkì rẹ̀ torí kọ́mọ̀dì wípé àwa fi ọmọ yìí sínú wàhálà tí ó bí fìtínà míì. torí ara béèrè kò ní nǹkan míì ń jẹ ó ní tí gbogbo wa lè kóra aró ma. na ọ ti bí léèrè. ok so ọ̀rọ̀ méjì ló sọ. bọ́dẹ̀ ṣe ń bí léèrè ọ̀rọ̀ méjì náà ló tún sọ. kí ni àkọ́kọ́. sọ ni pé ó ní òun máa gba ilé fún ẹni ẹni wà ń lé so ó lóun máa gba ilé di December. bíbọ̀ tó bá gbalé fún un tó bá wù òun òun lè padà fẹ́ tó bá wù òun ó tún lè lọ́wọ́ kọ mi nǹkan méjì tó sọ ni bó ṣe ń sọ náà ni. tó ń sọ nísìn ni pé òun ò fẹ́ má nísìn. òun tó sọ ni pé. dáa alẹ alẹ alimusitambati ó ní òun ó gbalé fún dísẹ́mbà. bẹ́ẹ̀ni tó ń bá wa gbalé fún yẹn bó bá wù òun ó fẹ́ hmm. ẹ kí ni túmọ̀ ṣùgbọ́n ní ìsín òun ò fẹ́ that's it. No, no. Uh, so sori eh, àwọn issues yìí. No. Islam ò gbà yí pé kéèyàn fi kéèyàn fìyàn sí mọ̀álàkà. No. Kọ́ máa rọ̀ dírodíro. No. Àìdá ọmọ tàbí bàbá tàbí ìyàwó tàbọ́kọ anybody ká sàn án láàárín. Á yanjú rẹ̀ kétékété ni. Àbí Islam sì fẹ́ nù. Kọ́lá ń sẹ́dí ìdá. Ẹ sọ̀rọ̀ bọ́rọ̀ bá ṣe rí. Ṣọ́ọ̀n fẹ́ nísìnyí ọ̀rọ̀ December kan sọ yìí. Ọ̀rọ̀ ọ̀rọ̀ october mazin october bi october là ń sọ ṣé ṣé ìyàwó ọkọ ìyàwó rẹ ni ọkọ rẹ ló jẹ ṣùgbọ́n ó ti kọ́ ní december tó bá ráàyè rówó gbalé lòun ṣe ń wò bóyá ọ̀fẹ́ padà lòun sọ ni so that kọ́mọ́ fi waste time ọmọ ọlọ́mọ eh, rere pọ̀ lọ́dọ̀ ọba adẹ́dà eh, kò kọ́ mọ́ níbìkan. ìkejì lórí tọ́lá kan náà so àwọn eléyìí wọ́n ṣègbéyàwó normal way Now. So tí sẹ́ríà fọwọ́ sí. Now. But láti etí sẹ́ríà fọwọ́ sí ní jẹ́yàwó. Bẹ́ẹ̀ni gbéyàwó. <laughs> So láti pé ọjọ́ kẹta. Now. Ó ní ọ̀rọ̀ wọn ti yíra wọn mọ́. Now. But obìnrin yẹn ti lóyún. Now. So ti over ó ti close to nine months ń sìn. Mo sọ̀rọ̀. Now ìgbà tí wọ́n ṣègbéyàwó lórí ọ̀nà ẹ̀sìn Islam wọ́n kò pẹ́ rẹ̀ jọ́ kẹta tí wọ́n ṣègbéyàwó yẹn náà ni wàhálà ti dé but wọ́n ṣì wà pè lára wọn oyún wá wò lẹ́tà àbí ń gbò ọ̀rọ̀ oyún oyún èèfò mayan distance yẹn mọ̀. naam naam ẹ̀kọ́ ti ṣe ni wọ́n ti kọ́ ṣe. no wọn ṣera mi wọn ti ṣe ìyẹn láti gbà yẹn ah. ló ti lóyún. right ok wọn ṣe yẹn ìyẹn yes so <laughs> wàlímọ̀ tún wàlímọ̀ wàlímọ̀ ìgbà tó ṣe ọjọ́ kẹta tó ṣe wàlímọ̀ lọ́rọ̀ wọn ò yẹra wọn mọ́ right so now sin close to nine months ìyẹn obìnrin yẹn but ó oúnjẹ. ó fún lóhun oúnjẹ. kò súnmọ́. kò súnmọ́. for the night mm, no, ó ti lóyún náà. ó ti lóyún. ok so láti gbà láti gbà ní. kò kọ. lẹ́yìn tí wọ́n ṣe lẹ́yìn ìgbà tó ń ṣe wàlímọ̀ yẹn ó súnmọ́ right. Uh. Ah. but lẹ́yìn ìgbà tọ́rọ̀ wọn ti dàrú. kò súnmọ́ mọ́. ok kò dẹ̀ kọ́. ó sọ pé òun ò fẹ́ mọ́ olóhùn ti kọ́. olóhùn ti kọ́. bọ̀tọ̀ wà ní oyún. olóhùn wà lóyún. àwọn ìdìgbà ah, tó bá kò sọ pé òun wà lóyún ó wà lóyún. ó wà lóyún. ok now tó bá ẹni tá a kọ tó wà nù oyún nígbà tí ó bá bímọ ní ìdá rẹ parí. ìbéèrè wà ń bẹ obìnrin yẹn ok ó ń fa kò fọkọ yẹn lẹ̀ bọ́tí jọ́gbọ́n ẹ̀. bọ́tí kìí ṣe lèyàn fi fọkọ lèyàn fi di ọkọ eh, ni pé ah. ṣé o understand tí mò ń sọ so ẹlòmíì lè fẹ́ nǹkan but kò mọ̀ bí ó ṣe bí ó ṣe retain ẹ̀ ó fẹ́ràn ọkọ yìí kò fẹ́ kọ́kọ́ yìí ó kọ̀ òun oògùn kan ṣoṣo náà ni tọ́ a kó kó kó forí balẹ̀ ntọ́kàn bá ń fẹ́ kó béèrè kí ni tó ń fẹ́ tó yẹ pé tí mo bá ṣe yóò máa kò fi ní fa wàhálà láàrin wa kó ọlọ́run ọba ó fi èyàn ṣe ọ̀ranyàn fún obìnrin ẹ̀sìn obìnrin gangan ganu lọ́wọ́ ni àrùjáde qawwamuna 'ala an-nisa. Ah. bàbá ọlọ́run jáde pẹ́ lórí ìyẹn gangan pa problem kò lè control ẹ̀. ọkọ ò lè control. ó gba ilé fún màmá ẹ̀ ní kò lè gbélé ẹ̀ màmá ẹ̀ mú lọ ń tún fà á nìyẹn sọ̀rọ̀ pọ̀ so wọn lè control ẹ̀. àwọn òbí wọn ò dá sí ní dá sí tí ilé fi tó. tọkọ bá sọ̀rọ̀ àwọn òbí ẹ̀ ló máa sọ̀rọ̀. àjẹ́ so tàwọn òbí ẹ̀ ló ń tẹ̀lé. wọ́n lọ stiarin ma lọ́wọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni so bọ́rọ̀ ṣe wà ní. so ibi tọrọ wa wà ibi tá a fẹ́. etí ọwọ́ rẹ̀ ní jánu wà náà. na. kódà kò sí lọ́wọ́ àwọn òbí tiẹ̀ òbí tọkọ gan wọ́n kàn lè advice ẹ̀ ní àfi tí iṣu bá dé level kan tí wọ́n lè pa láṣẹ pé rárá má jẹ́ kí kíní o dá wàhálà mi lẹ̀ túlẹ̀ kó ṣe istikhara èyí tó bá máa dáa jù fẹ́sìn rẹ̀ kó mu ṣe kó má wé sàṣọ. Ah. lórí question tí sars béèrè tán sí. náà náà. ìbéèrè pé. Go ahead, my wisdom. Very, very kí wáyé ti ṣe jẹ́ pé nowadays there are much of talaq than Nika in present situation now. Ṣé o ti ṣe statistics yẹn? Eh? <laughs> <laughs> salaam aleykum salaam. wa aleykum salaam tala. ẹ eh, mo fẹ́ bèrè lórí eh, ó ní sísè àkọ́tọ́ sọ fún mi pé àwọn lọ sí ilé kéwù kan bàtà àwọn wá débẹ̀ ọ̀ ń kọ́ àwọn lórí ilmu goyib. ilmu goyib. kí ni jẹ́ bá wọn. pé eh, ìmọ̀ ìmọ̀ tí wọ́n rí àbísẹ̀ ẹ̀ ẹ̀ exactly ìmọ̀ kọ̀kọ̀ ìmọ̀ mm. batin. ìmọ̀ kọ̀kọ̀ pọ̀ àwọn màláíkà wà àfojúrí wọn but ìmọ̀ wà lórí wọn Allah subhanahu wa ta'ala ó ń bẹ àbí bẹ́ẹ̀ kọ́ but ó ju ọba tí ojú lè rí lọ so ti yé báyìí nísìn iná wà làṣẹ kọ́lọ́wọ́n yà wáyà alijanna wà kọ́lọ́wọ́n fi tàwa kó fi mọ̀ kó fi tàwa lọ́rẹ̀ ìbéèrè ń bẹ nù sàárè kọ́lọ́wọ́n jẹ́ ká ká paasi rẹ̀ gbogbo àwọn ìmọ̀ kọ̀kọ̀ lélẹ̀ ìmọ̀ kọ̀kọ̀ wò okay tọ so ó wá ń jà láti sọ fún wọn pé um, as a muslim ìyẹn gbọ́dọ̀ wà careful hmm. láti sá fún ẹ láti sá fún kúfúrò láwọn ibì kan hmm. ẹ lórí àwọn kan tẹ́ máa believe lé lórí ó wá mú issue scanning no. scanning kíní táwọn obìnrin máa ń ṣe bá sí lóyìn láti fi wo health ọmọ náà ó sọ fún ọ ó ní pé wọ́n ṣá láti tú iṣẹ́ ọlọ́run wò ni pé and that is tantamount to kúfúrò. Ah, àìmọ̀kan ni so ìbí wọn fẹ́ bèèrè nísìnyí ni pé anáwọn cases kan bẹ́ẹ̀ tẹ́ pé ó máa ń jọ bóyá for example nsìn ẹ̀ ń bá àwọn kan discuss ọ̀rọ̀ pé ah ah ẹ̀yin believe nu pé kìkíní kan báyìí o àwọn kan ò mọ̀ pé àṣírí ni mm-hmm. so wọ́n á sọ fún yín pé bẹ́ẹ̀ ni pé ok wọ́n máa lo àwọn eléyìí as example fún wa pé ok ṣe bí àwọn kan ṣáà ń ṣe ehm, àwọn kan ṣáà máa ṣe nǹkan sìn tẹ́ pé ó lè sọ tó máa ṣẹlẹ̀ fún wa ẹ̀ lè ní pé ìyẹn ń kọ́ so wọ́n fi justify nǹkan táwọn ń ṣe kọjọra wọn. naam so n fẹ́ clarification lórí yẹn kí náà lè fi dáhùn bẹ́ẹ̀ lò. kọjọra wọn. you know ntọ́pamọ́ tí a lè ní kankan ṣe lórí ẹ̀ àfi tí a bá gba aya Qur'an lórí ẹ̀ tá a bá gba hadith òjíṣẹ́ lọ́sọ̀lọ́sọ̀rọ̀ lórí ẹ̀ àbí kí ni àwọn ènìyàn tí wọ́n kọjá lọ kí ni wọ́n láwọn gbà ní kéwú níwájú òjíṣẹ́ lọ́sọ̀lọ́sọ̀rọ̀ lórí rẹ̀ ó ti wà sọ ti yé báyìí nìsín tọ́ba yẹ pé ilmọ̀ gẹ̀ẹ́bì tí wọ́n ń sọ tí wọ́n ń sọ nìyẹn ìyún ni àkídà kan dálé lórí a ní ìgbàgbọ́ wípé ọlọ́run ọba ti dá ntí ó ti dá ẹ̀dá ntá jẹ àti ntá jẹ ó ti dá ní ẹgbẹ̀rún ọdún ó lé ní àádọ́ta kótó di kó dá wa so ti yé báyìí nísìnyí ọ̀rọ̀ jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà lẹ́nu gẹ́ẹ̀bù ni but nǹkan kan tó pàtàkì ni pé istikrak fi umar ghaibiya ká máa tọpinpin nǹkan géèbù yẹn kò wá láyé jù fil islam islam ò fọwọ́ sí ló fi jẹ́ pé àwọn tí wọ́n láwọn ṣe nípa ọ̀rọ̀ àlìjànú àwọn alálìjànú ó ṣe báyìí ó ti ń bọ̀ nǹkan míì nù torí kò síbi tó jíṣẹ́ náà sàásán náà tó sọ pé òun ní àlìjànú so ti yé báyìí ní so gbogbo wọn àwọn aráwọn kì í ṣe ti islam fọwọ́ sí. Si súnà òun ni ojú ọ̀nà tá a gbà lògbèsè ayé wa láti fi tẹ̀lé Quran téèyàn fi páàsì ntọ́ bá ti yapa sí ntí súnà gbé wa bátò ni òṣìnà ni kọ́lọ̀ wọn yà wáyà. ẹ̀sùn fẹ́ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì ẹ fáwọn obìnrin wọn náà nígbà láàyè láti máa lọ sí láti máa lọ sí mọ́ṣáláṣí lọ́jọ́ Friday láti lọ kí jùmọ̀ hmm. wọ́n lè kírun nílé. àwọn ọ̀dọ́ àwọn obìnrin tó jẹ́ pé wọ́n yìí wọn ò ṣe mo ti farasagbà torí nọ́ọ̀sì wá wípé ọ̀ràn yẹn ni ìrun jimá kìkí fáwọn fáwọn fáwọn àyàfi àwọn obìnrin tán bá jọ̀dọ̀ tàbá rìnrìn àjò bámbámbá. ọ̀dọ́ in what sense kí ni definition ọ̀dọ́. ó sì lè ṣe tasí. ok ok ok ok. Ah, ó ṣe tasí ah, ó máa rí kò máa rí ó ṣe tasí ok mo wá fẹ́ bèèrè pé ṣé irú àwọn ọ̀dọ́ yẹn ń sìn ṣọ́ máa kí jùmọ̀ àwọn lè nàbọ̀ máa kí zoro. wọ́n á kí zoro ọlọ́wà fún lára jùmọ̀ torí òfin ọlọ́wà bá ni wọ́n tẹ̀lé. So, Assalamu alaikum. Wa alaikum salaam um, tó láwọn káàtì. Ọ̀rọ̀ àkúdà tí a fàfàfà ń jọ yẹn. Ẹ ti fọ̀rọ̀ àkúdà títí. Ah, Níbi náà làwọn jọmọ́ kan ń bá yín fà sá Assalamu alaikum. <laughs> Tó ń túmọ̀ sí nǹkan tẹ́ ẹ sọ ń sìn hmm. during the life of prophet mi ò sọ mi ò rò pé èèyàn kankan wà tó rákòdá ẹ̀yà. Bẹ́ẹ̀ni. so tó ń túmọ̀ sí pé téèyàn bá ti dárú ọ̀rọ̀ yẹn lẹ̀ ṣé a lè gbé sẹ́gbẹ́ kan ká mọ̀ pé kò sí lára ẹ̀sìn nígbà tí ò sí láyé prophet Muhammad sallallahu alaihi wasallam. oyin ló fọkàn balẹ̀ jù eyín ló fọkàn balẹ̀ jù hmm. but kò mìíní a rí nínú àwọn ẹni tó ti kọjá lọ ẹni tó di wípé bí tó ti ń jáde hmm. ó kó sọ́wọ́ àwọn àlìjànnú wọ́n gbé lọ fámíà létà ló padà wá jáde padà pé ọ̀rọ̀ àwọn àlìjànú àti sihir idán ààlà wọn díẹ̀ náà ni ọ̀gọ̀rọ̀ tí wọ́n ń pè ní àkúdà nísìn idán ni ẹnìyàn ò kú but wọ́n eh, the the the reality has been distorted of a kind wọ́n wọ́n yí ojú àwọn èèyàn padà wọ́n gbé ìtì ọ̀gẹ̀dẹ̀ wọ́n gbé sínú sàárè bọ́tò òun gangan gan òun wà lẹ́gbẹ̀ẹ́ bí idán kò tí kù wọ́n lọ ṣẹ̀mí níbòmíì tí wọ́n ń lò fún àwọn oríṣiríṣi idán ìyẹn possible but kì í wá ṣe tí a wà á sọ pé a wà á tẹ̀bà tì a wà á máa tú báwọn yẹn ṣe ń tún bọ̀ sí ìrùn ọ possible lóòótọ́ torí instance tí mo ní mo mú wá the other time wípé ọmọkùnrin yẹn sọ pé ìgbà tí wọ́n sọ pé wọ́n gbé òun sínú sàárè kìí sóò ní gbé sínú sàárè ó ní tí ọ̀gẹ̀dẹ̀ ni òun fọwọ́ bọ́ wọn lójú báyìí pé ẹ má sunkún òun ni ṣùgbọ́n wọn ò fìlẹ̀ ọwọ́ òun dépò pé wọn ò tiẹ̀ mọ̀ yìí pé òun fọwọ́ bọ́ wọn lójú ìyẹn ṣẹlẹ̀ so tí ibi tí wọ́n bá mú wọn lọ bí ìbáṣepọ̀ ọlọ́run kádàrá pé lè máa padà wá ọlọ́run ọba ní nílò bóyá wọ́n mọ̀ ṣẹ̀mí bẹ́ẹ̀ ibẹ̀ ni yóò padà kú sí látara dán idán sì wẹ̀ kúfùrù ni idán kúfùrù ni kéèyàn máa pidán sọ̀ǹgbò ń pidán kìí ṣe tí èèyàn fi yan gàn kìí ṣe orí burúkú ni orí burúkú ni dán ló fi jẹ́ pé òfin tó de ẹni tó ṣe apostasy ẹni tó ṣe rí dá òun náà láṣẹ fẹ́ni tó pidán òpinà á mú àdéhùn náà lórí ni so irú nǹkan báwọn lè ṣẹlẹ̀ but gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú kì í ṣe tí mùsùlùmí ó máa tara bọ̀ tí ó máa fẹ̀ lójú bí táwọn àlìjánu yẹn náà ní pé ká máa wá fẹ̀ lójú ká máa sọ pé òkè àwọn nímọ̀ kan nǹkan rárá àti ṣìnà látara rẹ̀ ó súnmọ́ ju àti ní ìtọ́sọ́nà lọ. Now. Second. Now. I want to find out those four imams. Now. Ṣé nǹkan kan náà ni gbogbo wọn sọ ni in describing in tackling issues. Now. Imam Maliki and the life of others. Now. Are they really saying the same thing in tackling issues? Now. Yeah. They are not saying the same thing. On the issue of there is an area where they are saying the same thing. And that is the area of Aqidah. Fiqh al-Akbar Allah subhanahu wa ta'ala sífà rẹ̀ ní àwọn okọ̀ rẹ̀ ní eh, rububiya rẹ̀ olùhíyà rẹ̀ asumawula wa sifat gbogbo àwọn ò yapa níbi èèyàn gbogbo wọn kankan náà wọn sọ. ibi tí wọ́n ti wá dífà ọkọ ibi tí wọ́n ti dífà ni wípé maybe issue ṣẹlẹ̀ lórí òfin eléyìí rí ẹ̀rí yìí tọ̀hún ò rí ní afanlani sheikh islam ibn Taymiyyah ló tíra rẹ̀ ńlá kan tó ṣe tíra pẹ́ńpẹ́lẹ́ ní bọ̀ tíra ńlá ni raful malam an aimatul alam ìmú uh, blame kúrò lórí àwọn ògbóǹtarìgì àwọn àfáà ẹ̀rí tó rí masalan ẹ̀rí tẹ́lẹ̀ nìkan rí ẹnìkan ò rí ẹ̀rí tó rí nìkan ló fi ṣe ló fi ṣe òfin ló fi sọ̀rọ̀ ẹlòmíín wá rẹ́rìí míì tó ju èyàn lọ but gbogbo wọn tá a mọ̀ ní wípé tó bá jẹ́ pé wọ́n rí ẹ̀rí yẹn o wọ́n ó change position wọn kí nìdí tá a fi sọ bẹ́ẹ̀ wọ́n ní ọmọ ẹ̀dá ènìyàn làwọn ọ̀rọ̀ àwọn èéṣẹ́ rí ntọ́jẹ́rìí lọ́rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tẹ́ ẹ bá rí ọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tọ́ta kó ń àwọn nù ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá ni kẹ́ tẹ̀lé toró ń lòfin so lára èèyàn a lè sọ wípé nǹkan kan náà gbogbo wọn sọ but lára wípé ẹ̀rí tẹ́lẹ̀ rí eléyìí lè má rí ó lè ìyá tó lè wá ń bì na'am assalamu alaikum malam wa alaikum assalam ah, Allah ya kara wa malam mu ah, ikhlas amiya da kai yawa a ah, tambaya na na'am hadda a ne ina son yi tambaya akan sallah da muke yi hmm. saboda wannan abin ya faru da ikawo fada na'am a idan muka tashi muka yi sallah Allahu akbar eh. muka yi ruku eh. muka koma sama eh. idan muka yi sujud muka sa kanmu a ƙasa za mu dawo mu ɗan zauna kaɗan sannan mu tashi to shine nake son in ji bayani a kai saboda zama kaɗan shine ake niyan bayani a kai yawwa idan aka dawo aka zauna kaɗan to aka sake ruku sai a yi sama amma wa'yansu ba sa yi eh. to mu da ba ma yin haka da wa'yanda suke yin haka eh. bambancin mu wanda suke yi dan sun bi sunna wanda ba su yi ba wai ya ba ta sallansu ba eh. amma ba su cika da sunna ba na'am to akwai maganganun malamai akan wannan zancen wayansu malamai da su ba su gan wannan hadisin da yake nunowa cewa za a dan zauna kaɗan kamya tashi ba suna cewa wanda ya yi wannan zaman ya kara sallah don haka sai ya yi ba'adi amma cikin malamin malikawa ibn arab al-maliki ibn arabi al-maliki ya ce a'a tunda akwai gantacce hadisi da ke nuno da irin wannan zaman wanda suka bar zaman ne za su yi kabli ba wanda suka yi zaman ne za su yi baɗi ba Allah akbar ya kara muna karfi karfi da fahimta kenan sosai to da dai a takaitace shine cewa sunna ne yana cikin sifofin inda manzala sallallahu ya yi sallah wanda ya tabbaka ya tabbaka sunna ya zai samu lada amma wanda bai yi shi ba bai ba ta sallansa ba Allahu akbar eh. to ina son ka gaya yarabawa su ji na insha Allah mm. ìbéèrè àfà ni wípé irun tá a máa ń kì í àwọn rí wípé rákà àkọ́kọ́ tàbẹ́ kẹta tí àwọn kan bá fẹ́ dìde wọ́n rọra jókòó sinmi díẹ̀ ná kí wọ́n tó dìde padà àwọn kìí ṣe bó lọ̀rọ̀ náà ṣe jẹ́ àwọn ń ṣe àlàyé pé bẹ́ẹ̀ ni nínú àlàyé àpèjúwe bójìṣẹ́ nasala islam ṣe kírun lọ́wà àwọn tí wọ́n ń ṣe nínú àwọn àfáà tí wọ́n ò fi rinlẹ̀ wọn ò rí ẹ̀rí yẹn ni tàdẹ̀mọ̀ pé n tó kọyìn sí ẹlòmíì ojú sí. Si ẹlòmíì so ẹ̀rí wà tó fẹsẹ̀ rinlẹ̀ wípé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam yóò rọra jókòó díẹ̀ báwọn kó tó di kó dìde fún rákà ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọn ò rí míì pàápàá jùlọ nínú àwọn àfáà àwọn àfáà màlìkíyà wọn ní ẹni tó bá ṣe yóò ṣe bàdí toró ti lékùnrùn but nínú àwọn afá malikiya tóun rìn sí ojú ọ̀nà hadith dáadáa ibn arabi al-maliki nínú tírà rẹ̀ tuhfatul hawazi ó ní rárá ẹni tó ṣe tẹ̀lé súnà ẹni tí ò ṣe ló mú ló pa súnà jẹun ni ó ṣe kàbìlì so ọ̀rọ̀ wípé ẹni tó ṣeun ó wá lékún kò sí ń bẹ̀ tí afẹ́ká gbọ́yé lórí rẹ̀ ni wípé súnà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ni ẹni tó bá ṣe yóò gbà ládàá wípé ó fi jọ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ẹni tí ò ṣe kò bá ìrun rẹ̀ jẹ́ àlàyé tá a ṣe ní èdè wa lókè lọ́hùn. Wa alaikum Now, kamar bayanin da ka yi kan wanda yake yadda ka gama magana yanzu ka ce in mutum ya yi suna kamar ba dole ba ne wasu sun ɗauke shi a matsayin dole ne ko kuma ba dole ba ne babu wanda suka ɗauke shi dole eh, babu wanda ban tabbaji wanda ya ɗauke shi dole ba cikin malamai àfáà ń béèrè ni wípé ṣé kìí ṣe ntọ́pọn eh, dandan kan ni tí àwọn kan ń wò wípé ẹni tí ọba ṣe yóò mú kọ́bìlì wá o àárí àáfàá kan tó sọ lọ títí wípé ẹni tí ọba mú wá masalan eh, du'a ul istiftah kò sí àlàyé ìrun òjíṣẹ́ náà sàlàyé sàlàm tá à ní rí pé òjíṣẹ́ náà sàlàyé sàlàm ṣe dọ́wọ́ àlẹ́ stifta but kò sí àfa àtọ̀sọ̀ pọ́nra yẹn ni in fact súnà rẹ̀ rinlẹ̀ débi wípé Sayyidina Umar radiyallahu anhu láti fi kọ́ àwọn tí wọ́n ń kírun lẹ́yìn rẹ̀ bí máa kà sókè kí wọ́n fi mọ̀ yí pé n tóun kàrí o ẹ̀yin náà ká o lókè subhanaka Allahumma bihamdika wa ta'ala jaduka la ilaha ghayruk yóò kà sókè kí wọ́n fi lè mọ̀ wípé òun náà ń kà ṣùgbọ́n kò sí àáfàá tó sọ yìí pé ọ̀ràn yẹn ni ẹni tí ò bá mú duaula istiftawa wa wa dáràn nínú ẹ̀sìn but sunna ni tó jẹ́ pé yóò tẹ́yìn bá ń gbọ́ ìtumọ̀ rẹ̀ gan kò ní fẹ́ pàjẹ́ aláwọ̀ bẹ́ẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ ni kọ́tà ẹ̀yà kọ́mọ bẹ́ẹ̀ àtà bẹ́ẹ̀ ni mashriqi wal maghrib wọ́lọ́wọ́n ọba lé jìnnà sí ẹ̀ṣẹ̀ mi bó o ṣe lé ìwọ̀ oòrùn jìnnà sí ìyọ̀ oòrùn so definitely for me ma gbogbo àwọn nǹkan wọ̀nyí àdúrà ni tó jẹ́ pé yóò tún jẹ́ kí òun èèyàn ó ní sùkẹ́sùkẹ́ nínú kò wá túmọ̀ sí pé ẹni tí ò ṣe irun rẹ̀ ó ti bàjẹ́ náà wàlúkọ̀ sọ. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh alaikum salaam wa جزاكم الله خيرا يا شيخ وانت جزاك الله خير مرحبا بكم نعم آه ونسال الله سبحانه وتعالى ان يتقبل اجتهاد امين سبيله امين جميع عن جميع ìbéèrè wa dá lórí ọ̀rọ̀ makbaro. naam. n tó ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá ń bí. naam. fún àwọn àìmọye ọdún sẹ́yìn ó máa ń kọ́ wa lóminú nígbà tí ọlọ́run bá ní kí àwa tí a kéèké báyìí ká gbọ́rọ̀ náà báyìí àwa máa ń ronú lórí bó la ṣe fẹ́ ṣàtúnṣe lórí ti agbọ́njúmọ́ àti níta adébá lórí ilẹ̀ tó fi jẹ́ pé lọ́gọ́rọ̀ gbà tá a bá ń ṣègbìyànjú àti ṣàtúnṣe yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwọn èèyàn ti fi ẹ̀mí wọn rọ̀ pé àwọn ni wọ́n gbé òdodo Islam fọwọ́ síwájú àsìkò yìí wọ́n máa ń fi wọ́n fọkànbalẹ̀ lórí pé tí wọ́n ti tì Si n tó fẹsẹ̀ mọ́lẹ̀ ní káàbò gbẹnu sẹ́yìn dufnul mayit dufnul mayit filbayit sísìn òkú sílé a pé kò tọ̀nà adẹ̀ ń ṣègbìyànjú àti ṣàlàyé pé makubaro ni òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ní ká sin òkú sí pẹ̀lú gbogbo àwọn ìgbìyànjú wọ́n máa ń béèrè lọ́wọ́ wa pé hadithi wo ló hagroma dafnal mayit filbayit. tó bá tiẹ̀ wá jẹ́ pé àkíyèsí wà lórí rẹ̀ sẹ́yà ọlọ́run ni ó máa bẹ yìí ni àbí kí ọba torí pé ẹ̀rí wà pé yìí ta àsìn sí makubaro ìkẹ́ ọlọ́run ọba ó bá ẹ ràn wá lọ́wọ́ àwa tá a jọ máa kẹ́kọ̀ọ́ a fẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí eléyìí àkọ́kọ́ nìyẹn. dà gbogbo àwọn ìpèníjà tó ń ṣojú wa tó ń kojú mùsùlùmí tábà wo lọ sọ́tún tábà wo lọ sósì a rí wípé láàrin àwa mùsùlùmí gan láti kọ́kọ́ ní àwọn ìpèníjà tó pọ̀ tó dẹ̀ jẹ́ pé ìpèníjà yìí bó ṣe ń ṣẹlẹ̀ láàrin àwa mùsùlùmí ló ń fún àwọn ọ̀tá wa láyọ̀rọ̀ tí wọ́n ti ṣe àwọn ìbàjẹ́ kọ̀ọ̀kan tí wọ́n ṣe fún wa báwo la ṣe wá fẹ́ mójútó ìdààmú yìí tá a fi mórí kùnà àwọn àpèníjà yìí torí àwọn ọmọ tiwa ti ń bọ̀ lẹ́yìn ipa wo la fẹ́ gbélé kalẹ̀ tí wọ́n lè máa tẹ̀lé káwọn náà má pín yẹlẹyẹlẹ pàápàá jùlọ irú ọ̀rọ̀ mísọ̀rọ̀ àtàwọn àyè àyè míì tó ti ń ṣẹlẹ̀ tó jẹ́ pé bá a ṣe ń wo yí pé wọ́n ń ṣègbìyànjú a tún rí inú àwọn ikọ̀ Islam tó mọ̀ sọ pé tí wọ́n ń ṣe ò lálàáfíà ọ̀nà wo la fẹ́ fi wá sọ̀rọ̀ sí ìdààmú Islam yìí ẹlẹ́ẹ̀kejì nìyẹn sáwọn aríkò. wàhálà kọ́ńsálà àtàlà bàràkà á ti di pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ níbi èkejì ntí ó fa gbogbo wàhálà tí ó ṣẹlẹ̀ ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńláyé mùsùlùmí ó náà ni tashbihu li ghayrina ìmá fẹ́ jọ àwọn tí è ṣe tiwa láti fi ntí à ń fẹ́ nínú ẹ̀sìn lọ́lẹ̀ tàbí láti fi jàfẹ́sìn tí a bá ti mú tashbihul ghayrina ìmá jọ àwọn tí èsì tiwa tá a bá ti mú kúò tó jẹ́ pé ojú ọ̀nà tiwa tí ọlọ́run bá fi rójìṣẹ́ náà sallallahu sí wa la padà sí ìyókù àbùsẹ́ máa bùsẹ́ ẹ̀kọ́ tí a máa wá fi kó àwọn ọmọ wa jù tí ọ̀la Islam ó fi padà sí. Si, ìpìlẹ̀ tó dálé lórí lórí àpọ́nlé ẹ̀yẹ yìí àtàgbéga òní wípé a gbọ́dọ̀ fi yé àwọn ọmọ wa pé ọ̀yọ́ là wà ají ṣe bí ọ̀yọ́ láàrí ọ̀yọ́ yìí ṣe bí bàbá ẹnìkan. àpèjúwe tó ṣẹlẹ̀ ní Misra awalan àti mú Islam wá lójú ọ̀nà democracy democracy gan fúnra ara rẹ̀ àbòsí ni kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ n tó ṣẹlẹ̀ ní misra gan ó fi yé wa wípé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ wípé àwọn tí wọ́n ń polongo rẹ̀ wọ́n gbàgbọ́ lóòótọ́ ni wọn n tó ṣẹlẹ̀ ní misra ò ní ṣẹlẹ̀ bọ̀ torí pé kìí ṣe ni àrùmọjẹ ni láti fi kó àwọn èèyàn lọ́bẹ̀ jẹ ẹjẹ́ àtúra wálẹ̀ democracy kò sí ẹni tí wọ́n fi sùn láti fi bà tiwọn jẹ́ bí ìbá ṣe mùsùlùmí tọ́ra wa la ní ojú ọ̀nà tó yanjú tá à ń pèpè sí ẹ̀dá tọwọ́ yín lẹ̀ wá mú tiwa òun ló fa wàhálà tí mùsùlùmí kó sí. Uh, situation Misra aburú ńlá ni ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ àwa tá a jìnnà sí wọn àdúrà láàmà fi ràn wọ́n lọ́wọ́ kí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kọ́ bá wa dáwọ́ fìtínà dúró fún wọn. àwọn ọmọ ìyá wa tí wọ́n wọ́n há sí agbègbè bẹ́ẹ̀ náà kọ́ làwọn kó wọn yọ ń bẹ̀ eh, àdúrà láàmà ṣe fún wọn but kì í ṣe pé ká bá wọn wá darapọ̀ wípé àwa náà máa ṣe ìgbìyànjú wípé democracy là ń á máa jà fún rárá tàbá máa ṣe demonstration rárá demonstration ò kò sóòwò problem ti mẹ́mbẹ̀ because awọ́lẹ̀ kì í ṣe ojú ọ̀nà wa ni demonstration táwa náà bá ń sọ pé à ń ṣe demonstration ojú ọ̀nà àwọn tí ì ṣe tiwa là ń fi ń jà fún nípa ìsìnkú yàtọ̀ sí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tó jẹ́ wípé àtàwọn ànábì ọlọ́run ọba tí ó jẹ́ pé òjíṣẹ́ náà sallallahu ti sọ síwájú pé àwọn ànábì ọlọ́run ọba ò ibi tí wọ́n bá tán sí ni wọ́n sin wọ́n sí. gbogbo àwọn yòókù tí ìbá ṣe ànábì ọlọ́run ọba ilẹ̀ ìsìnkú ni wọ́n sin wọ́n sí. Si èyún jẹ́ ìṣesí ìsìláàmù tó jẹ́ yí pé a mọ̀ ìsìláàmù mọ̀ ntọ́ bá yapa sí bídíà ní nínú ẹ̀sìn èyún ni pé kìí ṣèṣe sí ẹ̀sìn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ má ṣe ní sàárè ẹ kírun bẹ́ẹ̀ tó ń Si, látara gbólóhùn yẹn nìkan ní tó ń túmọ̀ sí ni pé àìsìnkú sílé. ọ̀pàṣẹ ni ó ní ẹ má sọ lé yín di tẹ́ ẹ má kírun bẹ́ẹ̀ tó túmọ̀ sí ni pé kí ni àìkírun ní tẹ́ ẹ má ṣe lé yín ní tẹ́ ẹ má sìnkú sí sílé àwọn nùsùsù bá wọn pọ̀ gan ẹni tó bá wá sìnkú sílé ó ti apá sí ọ̀rọ̀ tó jìṣẹ́ náà sallallahu alaihi wasallam tó fi lọ́lẹ̀ tó bá yẹ pé ó rí nùsùsù yìí ó dẹ̀ gbọ́ yé ó dẹ̀ ṣàyàkókò nàkí pẹ̀lú rẹ̀ ẹ̀ṣẹ̀ ni bó bá jẹ́ pé ẹni tí ó kú òun náà lọ wá fohùn yìí lẹ̀ táwọn tí wọ́n jẹ́ ọmọ olókùú tàbí yàn rẹ̀ wọ́n wá gbọ́ yé jù lẹ́yìn rẹ̀ kán rẹ̀ lọ sí tẹ́ ṣùgbọ́n tó bá yẹ pé àwọn náà ò gbọ́yé n tó sọ ni wọ́n ṣe tí wọ́n bá wá gbọ́yé n tó ti dáa jù kí wọ́n wò kú rẹ̀ lọ sí tẹ́ alhamdulilayi arínú àwọn ọmọ ìyá wa tí wọ́n wò kú bẹ́ẹ̀ lọ sí ìtẹ́ ní kátó hajj yẹn ní sáìdì ìbàrúwá yìí tí wọ́n gbọ́yé wọ́n ṣe láwàsí fún àwọn òbí wọn yìí pé ah ìtẹ́ o ìsìn kèésìlé ni wọ́n sìnkú sí ìtẹ́ ni wọ́n sìnkú sí wọ́n ní ìbòlá ti lè rí tẹ́ wọ́n involve local government torí anything tó bá ti jọmọ́ báwọn yóò need kíjọba lọ́wọ́ sí wọ́n involve local government our medical teams and all that pẹ̀lú gọ́lọ́n wọ́n dẹ̀ wù wọ́n gbé wọ́n wù lọ wọ́n wù lọ sí tẹ́ ṣùgbọ́n àwọn tí wọn ò bá gbọ́ yé bẹ́ẹ̀ tí ì ṣe pé ẹnìyẹn gbọ́ yé ó kàn wọ́n pé ah báwọn bí wọ́n ń ṣe ń ṣe nì táwọn náà ṣe bẹ́ẹ̀ á tí wọ́n bá ti gbọ́ yìí kí but ikú òkú mùsùlùmí ìtẹ́ ni wọ́n máa ń sin òkú mùsùlùmí sí bẹ́ẹ̀ lọ́rọ̀ ọ̀rọ̀ jíṣẹ́ náà sallallahu alaihi wasallam àwọn hadisi pọ̀ lórí eléyìí pàápàá jùlọ yìí tá a kọ́kọ́ mú àyè tó jíṣẹ́ náà sallallahu alaihi wasallam ẹ má sọ inú ilé yín di tẹ́ ẹ kírun bẹ́ẹ̀ yáà ní nahyu ní kátà tó nínú ọ̀rọ̀ ìsìnkú sílé tàbí ìkírun ní tẹ ọlà àná àrọ́pọ̀ lórí rẹ̀. salamu aleykum. wa aleykum salam. lórí ọ̀rọ̀ itẹ́. na. a tún rí i pé wọ́n máa ń gé orí àwọn èèyàn lọ ńbẹ̀. wọ́n. wọ́n gbé orí orí wọ́n ta tàbí kí ni wọ́n ń pè tí gbogbo wa bá sìnkú sí tẹ́ èyí tí wọ́n sin sílé wọ́n ń gé orí wọn náà èyí tí wọ́n sin sílé wọ́n ń gé ìhùn náà bọ̀tí ń tọ́wọ́ àṣẹlẹ̀ ní pé èyí tí wọ́n sin sílé òun à ń dáàbò bò ju èyí tá a sin sí tẹ́ lọ ń tọ́ṣẹlẹ̀ nu àbí bẹ́ẹ̀ kọ́ ń tá a ṣe ni wípé èyí tá a sin sí tẹ́ òun náà torí a lè sọ wípé ńgbà tó ti jẹ́ pé a ti sin ń tọ́ bá wù wọ́n kí wọ́n fi wọ́n ṣe làá àwọn tí wọ́n ń ṣe ìbàjẹ́ ni wọ́n ń ṣe a gbọ́dọ̀ dáwọ́ ìbàjẹ́ yìí náà dúró a fi àwọn èèyàn ṣọ́bẹ̀ tọ́jẹ́ pé ìtẹ́ wa gbọ́dọ̀ ní ààbò níbi bá ń ṣe ń gbà àwọn èèyàn lọ bá ń ṣe ń sin wọn àti bá ń ṣe ń tọ́ ìṣètọ́jú rẹ̀ ọ̀gọ̀rọ̀ ilẹ̀ mùsùlùmí wọ́n máa ń láwọn tí wọ́n ń ṣọ́tẹ̀ ni àtàwọn tí wọ́n ń mójútó ibẹ̀ gbogbo wọ̀nyí náà ni káwa náà mójútó but kì í ṣe just àwọn ọmọ gànfe lèèyàn ní kí wọ́n máa ṣọ́tẹ́ àwọn tí wọ́n nípa Ọlọ́run ọba ni táwọn náà ò fi ní di wípé wọ́n gbàbọ̀ de ìdàkudà láti fi máa tẹ́ḿpà pẹ̀lú okò olókù níbi òsè yẹ. Aleykum salaam. Salaamu aleykum. Máìkì ò sí lọ́wọ́ rẹ̀ ń wò fún nọ́mbà. نعم حفظكم الله ورحمه يا شيخ بارك الله فيكم فيك بارك الله lórí ọ̀rọ̀ pé ká mọ́ kírun ní tẹ́tẹ́ sọ yẹn ọmọ ìyá wa kan try láti establish nǹkan tó súnmọ́ bẹ́ẹ̀ pé anisa salam sọ pé nínú súnà ká kírun ó ní pé ká kírun sí òkú lára nínú tẹ́. irun òkú nù kì í sì rún wákàtí márùn ẹ̀rí wà bẹ́ẹ̀ láṣà kẹ̀rí wà bẹ́ẹ̀ ó fi jẹ́ pé a rí nínú àwọn sàbí tó jẹ́ pé bàkíyà ni wọ́n ti kírun sí wọn lára ni imaamu ahmed rahim ọlọ́run àmọ̀tàwáṣá imaamu sunna ló fi sọ yí pé torí pé sunna ìrun janaza ó ní pé ara rẹ̀ ní pé à ń kí a máa ń kí ní tẹ́ ọ́ ọ́ òdodo ni tó súnmọ́ ni wípé nísìnyí tá a wẹ òkú wa tán ó wà advisable káwọn èèyàn máa gbé wa tẹ́ ká wá kírun sí lára ká tó sin. ó lè má nẹ̀sẹ̀ ó lè má wà advisable torí sẹ́yìn pé a pápápá ni ó ti jáde láyé nínú ilé nìsín àti wẹ̀ àti kírun sí la sẹ́yìn pé tá a bá gbé dé tẹ́ kákan sí lóko kò ní nídìí wípé à ń tún gbọ́dọ̀ kírun sí lára mọ́ kó tó di pa sí ní tẹ́ bọ̀ tó bá yẹ pé dọ̀rúrí ṣẹlẹ̀ tó jẹ́ pé à rí wẹ̀ níbi tó kú sí ó lè jẹ́ accidents ó lè jẹ́ oríṣiríṣi nǹkan mìíràn báwọn tó jẹ́ pé àgbèdè tẹ ìtẹ́ wa ná wọ́n lè wẹ̀ ń bẹ̀ kí wọ́n dẹ̀ kírun sí láńbẹ̀ kan tó sùn. jazakumullah khair. kwantum. Salaam wa rahmatullah. Wa alaikum assalam wa rahmatullah. Kọ́lọ́n pa ẹ̀ fún yín àti ẹnì kọ̀ọ̀kan wa náà. Ìbéèrè mi àkọ́kọ́ ni pé èèyàn jẹ́ bóyá bí onímọ̀ nípa ìlera bóyá fún àwọn tó ń jẹ́ bí mẹ́mbà bí hope for hiv ah. àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà so inú táàmù tó ń dẹ̀ fi ń ṣiṣẹ́ ni pé wọ́n ń dáwọn ènìyàn lẹ́kọ̀ọ́ nípa tó rọ̀ mọ́ kínní so ìgbà tó máa gbà pé kán lọ ṣèdánilẹ́kọ̀ọ́ níbì kan hmm. wọ́n á gbé wọn ní church nígbà tó máa yan broda pẹ̀lú àwọn tó máa lọ broda pẹ̀lú àwọn tó máa lọ ṣèdánilẹ́kọ̀ọ́ fún wọn ní church ǹjẹ́ eh, àyè ìgbàláyè wà fún broda kó lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́. kó ṣe ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ kókó mbẹ́ àkọ́kọ́ kì í ṣe dandan ni kó jẹ́ church. bọ̀ kó ṣèdánilẹ́kọ̀ọ́ kó ṣèdánilẹ́kọ̀ọ́ rẹ̀ kó kọ́ ńbẹ. àìbéèrè ẹlẹ́kejì sàn tó bá jẹ́ pé ìgbàláyè wà fún mùsùlùmí ọkùnrin láti fẹ́ kristẹni lóbìnrin àwọn òbí kristẹni obìnrin wọn wá dúró lórí wípé referend làwa a gbà pé mùsùlùmí ni ẹ wàá fẹ́ ọmọ wa ṣùgbọ́n wàá wá ṣe white church wedding tó wọ kóòtù nígbò bá wọ kóòtù tán ẹ e lọ máa ṣe ìsìláàmù yín ṣùgbọ́n wàá yẹ wá sí pẹ̀lú pé wàá wá ṣe white wedding broda ọmọ ọmọbìnrin rẹ̀ sọ pé ó ń ṣetán àti fẹ́ broda kí ni kí broda ṣe. sọmọbìnrin yẹn ti gba islam ni. àdéhùn wà pé òun ó gba islam. white wedding wọn yẹn kí ló kí ló kó sínú. yóò ó máa wọ coat address bí tiwọn á bá wọn lọ church pastor dem á so wọn papọ̀ nínú church yóò ṣẹ̀sìn bíi tiwọn. yóò sì bíi tiwọn. Ah, kọ́mọ̀ bá wọn ṣe. Hmm. torí brọ́dà kan tó ṣe irú ẹ̀ nígbà tí wọ́n á mú ìdájọ́ àwọn àfáà náà náà dúró lórí pé kó lọ ṣe ó wá ṣe tán ọ̀sẹ̀ tó tẹ̀lé ó bá tún papò jẹ́ pé òun fẹ́ ṣe nìka gan lójú ọ̀nà Islam nígbà tí wọ́n ń wẹ ọmọbìnrin yẹn tán. èmi wá rí ètò ṣe bó ṣe ṣe tán kò ì kó ní church ló kú ó jáde láyé. ǹtẹ́mi náà wá béèrè lọ́wọ́ wọn nìyẹn pé tó bá jẹ́ pé ọlọ́run lẹ́nu ọ̀nà. àwọn àwa wà nínú confusion ṣé ó jáde láyé nàṣàrà ni àbí ó jáde láyé nínú Islam. ó ní òun máa ó ní wọ́n sọ fún yín pé rárá ṣé ìwọ lọ fẹ́ fẹ́ ọmọ ó ní hàn á ìwọ ló ní okùn lọ́wọ́ kó ọmọ yìí ó ṣe bí wọ́n ṣe fẹ́ àwọn kan tẹ̀ lórí báyìí pé kó ṣe bí tiwọn tó bá ṣe bí tiwọn kó fi fọmọ yìí wọlé nǹkan wọ́n dẹ̀ ṣe bí tiwọn lóòótọ́ kò tí ì padà tó fi kú. mo rò pé mọ́tò accident gan ló tẹ̀ ṣẹlẹ̀ lójú ọ̀nà wọ́n dẹ̀ jáde láyé ọmọbìnrin yẹn náà ṣì wà ọmọkùnrin yìí jáde láyé wọ́n á nìtò ṣé àwọn oníṣọ́ọ̀tì ni àwọn oníṣọ́ọ̀tì tẹ̀ jáde sáré wọ́n ní tàwọn ni àwọn mùsùlùmí náà ní tàwọn ni. so gbogbo nǹkan wáyé lè yàn ọ̀ṣọ́. akọ salam. sáwọn àlekún. wàá sọ fún salam tó lọ. naam kóṣà tí mo fẹ́ béèrè ni pé àwọn méjì tí wọ́n jọ ń fẹ́ra wọn tó wá já sí pé wàlíyá múyè tóbìnrin obìnrin yẹn ó ti papòdà kò sí láyé mọ́. mo tún béèrè yẹn béèrè. àwọn méjì tí wọ́n jọ ń fẹ́ra wọn. kí ni ìtumọ̀ yẹn. wọ́n jọ àwọn méjì tọkọ àti ìyàwó yes good ọkọ àti ìyàwó. torí kò sí ti ń jẹ́ àwọn méjì tí ń fẹ́ra wọn nínú Islam. so obìnrin méjì wa ti kú ayakum labẹ́ ńlọtọ̀ àwọn obìnrin méjì wa ti kú ṣùgbọ́n àwọn tó kù gẹ́gẹ́ bí aoliyahu amuriya wọ́n ti wà rí à pé àwọn méjì jọ ń fẹ́ra. Hmm. mo sọ̀rọ̀. so ṣùgbọ́n ó kọnu sí obìnrin pòǹfẹ́fẹ́ àbí àwọn òbí ìyàwó dẹ̀ tí láwọn fi fún un. Eh, bẹ́ẹ̀ni. ṣoṣọ. bẹ́ẹ̀ni inshallah. ẹyin ni akdu akdu ti ṣẹlẹ̀ nu. wòlímà ló kù lẹ́yìn dùkúl lẹ́yìn ìgbà tó bá súnmọ́ tán yóò wá pàpè jẹ torí pé lúrú ti dàpọ̀ mọ́ ṣàpà gbogbo ẹ̀ ti dojúrú ni ò jẹ́ káwọn èèyàn ó lè mọ separation gbogbo ẹ̀ síra wọn. mo kọnu sóbìnrin mo fẹ́ fẹ́ kò tí ì gbà kìí ṣe ó ní ààlà bí tí ṣeré àfẹ́ ká mọ pẹ̀lú ẹ̀ sóti yé báyìí nísìnyí kìí ṣe ní ẹ̀ mọ̀ fi love messages send síra yín Islam fẹ́ ó ṣe istikhara ó ti rí eléyìí jọ tó ń fẹ́ níbi ẹ̀ ṣe sọ fún ọ ó ti ń sẹ́ǹdì ẹ̀mí sírì sí ẹ bá ń bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ń lọ lọ́wọ́ ọ̀rọ̀ yẹn ọ gbọ́dọ̀ wà guided pẹ̀lú ààlà ṣẹ̀ríà torí bọ́ bá ṣe súnmọ́ bọ́lọ́hún bá ṣe fi rójìṣẹ́ náà sàlám sí bẹ́ẹ̀ ni ó ṣe lálùbáríkà sí bọ́ bá ti jìnnà sí báwọn sí bẹ́ẹ̀ ni àlùbáríkà ó ṣe fẹ́ rí ń bẹ̀ sí so ti yé báyìí nìsín now ọ̀rọ̀ wa dé ọ̀dọ̀ àwọn òbí ọmọbìnrin bàbá ní fọmọ fọkọ tàbá àwọn tí wọ́n bá dúró nídùú bàbá àbúrò bàbá lọ́kùnrin bàbá ni ẹ̀gbọ́n bàbá lọ́kùnrin bàbá ni bàbá bàbá bàbá ni so ti yé báyìí ha bàbá wa sọ pé a ti fi fún ọ ẹlẹ́rìí dẹ̀ wà ń bẹ̀ tàbí kò sẹ́lẹ́rìí ń bẹ̀ ìwọ nìkan ló lọ ńgbà tó lọ síbẹ̀ bàbá lòun ó lòun ti fi fún ọ àwọn ọmọ tẹ̀ ń sọ nínú ilé bàbá wa jáde síta wá pé ah Abdullahi wa nísìn ó lòun wá tọrọ ọmọ mi mo dẹ̀ fi fún un ṣe mọ̀ yìí pé ẹnu rẹ̀ ló ti jáde gbogbo àwa tá a dẹ̀ gbọ́n kí la jẹ́ ẹlẹ́rìí so a ti dẹ́lẹ́rìí fún un so èyí ni akdu èyí ni yìgì so tí wọ́n bá ṣe anything láàrin ara wọn nígbà yẹn ok lẹ́yìn ìgbà tí wọ́n bá wọlé tọ́ra wọn tán ìgbà yẹn ni wọ́n ṣe wòlímà tó ń sọ ní ìsìn ni pé bàbá ọmọbìnrin yìí ti fi fún un but kò tí ì wọlé tọ́. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ah. àwọn méjèèjì ti papòdà àti bàbá. kó tó di wípé wọ́n sọ pé àwọn fẹ́ra wọn. fẹ́ra wọn but àwọn tó wá alámòjútó ah. ọmọbìnrin yẹn. ṣùgbọ́n tí wọ́n ti gbà pé àwọn fi fún un pé kò fẹ́. wọ́n ti fi fún un. wọ́n ti ń béèrè nípa ẹ̀ lọ́wọ́ ẹ̀ pé báwo ni ìyẹn ṣe ń lọ. lọ́kọláya nìyẹn wọ́n ti fi fún un wọ́n ti fọmọ fún un. n tó ń sọ nìyẹn kí wọ́n á ní béèrè. ìbéèrè yẹn wá ní pé ṣó tọ́ kọ́mọ lọ sọ́dọ̀ ẹ̀ pé ó ń sun oorun ọjọ́ mẹ́ta bí. ìyá aláyàdíkẹ́ àṣẹ wọ́n fi fún un. gba wọ́n fi fún un. kí ló jẹ́ sí un. ìyàwó so ntọ́ ntọ́ bí mi léèrè ni pé ṣé ìyàwó èèyàn lè wá máa sùn lọ́dọ̀ èèyàn. ayé kò now question me the last one. now ẹni pé nípa àlùwàlá à ń kírun lọ́wọ́ a wà lórí last tracker. now gẹ́gẹ́ rẹ̀ sì fi jẹ́ ká mọ̀ ní pé last solar tàbí gẹ́gẹ́ tàwọ̀. now ṣé ǹjẹ́ náà sùn sọ̀rọ̀ ẹ̀hìn wa wà lórí àwọn tó máa ń sọ pé tí wọn bá ń kírun lọ́wọ́ tó bá jẹ́ pé bí a kátó làwọn kíra lè ń kí lọ́wọ́ tálọ̀ la fi bàjẹ́ pé kí wọn máa sọ̀rọ̀ pé kí ẹ kẹ́ lọ ṣe àádẹ́tìlú òdo yìí kí ẹ wá padà sórí yẹn kí ẹ sára mọ́ ṣé. kò sí násù tó sọ pé rákàtúlà àkìrà. ayyakum. àkìrà tó fi kún yẹn. alẹ́ ọ̀kọ̀ ayyakum. kò sí násù lórí èèyàn bọ̀tí wípé ẹni tí àlùwàrà rẹ̀ bàjẹ́ kò sọ̀rọ̀ ó wá lọ ṣàlùwàlá ó wá padà ó wá ṣe bìnà lórí tó ń ti ń bá bọ̀ násù wà lórí ẹ̀yìn bọ̀tẹ̀ èyí tó fi kún wípé lákàtúlà ákírà yẹn kò sí násù. afuwẹl ẹyẹkùn so so tó wá ṣe bìnà òyìn lórí ẹ ó kàn ṣe tẹsílìm nígbà tó yẹ pé tàṣà. ó parí rẹ̀ ó dẹ̀ ṣe tẹsílìm ẹ̀rí méjì ló wá lórí àwọn instances yẹn instances méjì ṣẹlẹ̀ sójìṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá àkọ́kọ́ wọ́n ti gbẹ̀rùn dúró wọn ò tí ì ṣe takbiratul ihram wọ́n wá sọ̀rọ̀ wọ́n sọ pé makanakum ẹdúró bẹ́ẹ̀ ṣe wáyé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá wa lọ ṣàlùwàlá wọ́n wá padà wá wọ́n ṣe wá ṣe takbiratul ihram násù míì tún wá wá báyìí náà pé wọ́n ti ń kírun lọ òjíṣẹ́ náà sàrà sàlà wà rántí wípé àwọn ní junub wọn ò wá sọ̀rọ̀ torí pé wọ́n ti ń kírun lọ wọ́n ti ṣe tẹ́pẹ́ ti lè ràn wọ́n kàn ṣe ìṣàrà wọ́n wá lọ wẹ̀ wọ́n wá padà wọ́n wá kọ́ntínú níbẹ̀ ibi táwọn afáà ti fọ̀rọ̀ ju omi tó rọrọ̀ nù àwọn afáà kan sọ pé rárá Ha tún bẹ̀rẹ̀ ni àwọn afa kan sọ pé rárá ìgbà tó jẹ́ pé òjìṣẹ́ náà sàn continue ni a continue ni instance méjì tún wá ṣẹlẹ̀ Sayyidina Umar radiyallahu anhu àtọmọ́rẹ̀ Abdullahi bin Umar position tí wọ́n ní wípé àmúrun ṣé àmọ́ tí kí ẹ̀jẹ̀ nose bleeding ó bàlùwà lájẹ́ but kì í ṣe position eh, jumhur nìyẹn tí àmúrun bá gbé wọn lórí irun gẹ́gẹ́ bó ṣe wà nínú Muwatta Imam Malik rahimahullah rahmatan wasa táàmúrun bá gbé wọn lórí irun wọn ó jáde lórí irun wọn ó fọ wọn ó tún àlùwàlá ṣe wọn wá kọ́ntínú níbi tí wọ́n dé tí wọ́n bá dé nususu wa báwọn. Naam. Ala ala. Salaamaleykum wa rahmatulah. Wa salaam wa rahmatulah náà ìgbà tí lórí ọ̀rọ̀ à ń sin òkun sílẹ̀ bí àsìkún sílẹ̀ náà ni mo ti sọ mo rí pé ní àwa mùsùlùmí a wà lẹ́yìn níbi kí a máa wá ilẹ̀ fún àwọn ìtẹ́ tá a máa ti àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ ni nítorí pé a ti rí àpẹẹrẹ ní ìlú Èkó ń bí ní ìjọ kan a gbé àwọn òkú kan lọ sí sí Agége lọ́dọ̀ ah. àwọn haúsá bẹ̀. tí wọ́n ti ń gbẹ́ ilẹ̀ lọ́wọ́ wọ́n fi wọ́n fi tó fi ń gbẹ́lẹ̀ yẹn máa gbé jáde wọ́n fi jáde pẹ̀lú àràpàtì òkú. ìkan náà àwọn ẹni tó wà níjọba lẹ́kọ̀ọ́ ń bí àwọn náà wà ń bẹ ìjọba wọ́n á bèèrè lọ́wọ́ haúsá yìí pé kí ló dé òkú yìí kí ló dé orí ilẹ̀ ilẹ̀ wa fẹ́ gbẹ́ ìbínú ló fi dá lóye pé ilẹ̀ ni àwọn Yorùbá ìyẹ̀wò ilẹ̀ la provide fáwọn òkú ṣebí ilẹ̀ tiwa náà ta provide síbi náà lẹ́gbẹ́ wọn kò yẹ wa. ilẹ̀ yẹn ti wà ń bẹ̀ before colonial. bẹ́ẹ̀ ni sà. láti colonial era nílẹ̀ Agége yẹn ti wà ń bẹ̀. so àwa la máa gbìyànjú sà nítorí pé àsòkùsí àsòkùsílé ohun tó fà náà nìyẹn ohun tó fà jù nìyẹn lé nìyí tàbí sùkùsílé ẹ wọn ní onílẹ̀ àbọ̀kọ́lé tí ẹlẹ́ nítorí pé àwọn olùtà fẹ́ pé lọ. so ìgbìyànjú yẹn wà lọ́wọ́ wa àwa gan la máa ṣe ìgbìyànjú jù kọ́ ló ń gbà fún wa. kọlùkálùkù kó jáde owó tí wọ́n ti ń kọlùkù láti gbà yìí kíláàfì yanjú ọ̀rọ̀ tẹ̀ o. Assalamu Na? Now, èyí lè jẹ gbèsè owó rí tí ó fi díjọ́ gbèndé àlùkìyàmọ̀ gbèsè ní ọ̀jẹ̀ lé lórí tí ó ti san. Não. É, أكبر الله أكبر الله أكبر أشهد أن لا